àsìkò yìí láti ìkànnì BGI TV ìròyìn àgbáyé ló dé sójú amóhùnmáwòrán yín lónìí tí í ṣọjọ́ kọkànlélógún nínú oṣù kẹrin ọdún 2022 olúwatóbilọ́ba fáṣùgbà lóníròyìn bẹ́ńbẹ́yẹkẹ ni wọ́n tún ń pè ní ṣáájú ẹ̀gbọ́n kókó tó wà nínú ìròyìn náà Àdàmú Gábà tó ń díje dupò ààrẹ nílẹ̀ nàìjíríà ló ti sọ wípé òun yóò fààyè gba oòdùà republic bóun bá dépò olóyè sunday adéyẹmọ ìgbòho ló ti ṣàlàyé pé iná àti omi ní kò ṣẹ́jú di odidi oṣù méje tó ń fi wà lọ́gbà ẹ̀wọ̀n ní Republic ẹgbẹ́ ti Ohanaeze Ndigbo ti sọ̀rọ̀ àbùkù gbáà sí olúwo ti Ìwó fún bí ó ti sọ ọ̀rọ̀ àlùfàṣà kan sí ẹ̀yà ti Ìgbò Tinubu ló ti sọ wípé ń ṣe làwọn máa ń gbé òkú èèyàn ní ojú pópó nígbà tó ń bẹ̀rẹ̀ òṣèlú ìròyìn ti ṣàlàyé ẹ̀ wípé àwọn èèyàn kan wà eléyìí tí ààrẹ Muhammadu Buhari àti ìṣèjọba rẹ̀ ń lò láti lè fi ní Nnamdi Kanu àti Sowore lára ẹni tó jẹ́ alábòjútó fún àjọ elétò òdìbò nípínlẹ̀ kan lórílẹ̀‐èdè yìí ló ti bẹnu àtẹ́lu bí wọ́n ṣe rán àwọn ọmọ gànfe láti dàbàrú òṣèlú ìṣèjọba àwarawa ẹni tí í ṣe ọ̀jọ̀gbọ́n kan nílé ẹ̀kọ́ fásitì lórílẹ̀‐èdè nàìjíríà ló ti fọhùn sóde lórí ẹ̀sùn ìfipábánilòpọ̀ tán fi kàn án nípa akẹ́kọ̀ọ́ ọkùnrin kan ló dá ọmọ ọdún márùnlélógún kan dúró láti gba yàrá nílé ìtura pẹ̀lú ọmọbìnrin méjì tó kó sẹ́yìn. lágbọn ìròyìn ilẹ̀ òkèèrè ilẹ̀ turkey ti paagi ìkìlọ̀ fúnlẹ̀ russia tó sì ń wípé àwọn ò ní ìgbẹ́kẹ̀lé olókan mọ́ nínú ilẹ̀ russia lágbọn tìròyìn eré ìdárayá Ahmed Musa tó jẹ́ agbábọ́ọ̀lù fún ikọ̀ the Super Eagles ilẹ̀ Nàìjíríà ló ti ṣèrànlọ́wọ́ bàǹtàbàǹtà fún ọ̀dọ́mọkùnrin kan eléyìí tó wà nínú ipò ìṣẹ́ kí n tó kẹ̀kúnrẹ́rẹ́ rèé ẹ má gbàgbé o ẹ bọ́ sójú òpó ti YouTube ẹ tẹ bàbá gbàgede ìmọ̀ TV ẹ subscribe ẹ like ẹ ẹ pín in fáwọn ẹlòmíì ẹ jẹ́ kí wọ́n mọ̀ ń tẹ̀ ń gbádùn níkànnì nìyí kẹ̀sì fi ìròyìn ṣọwọ́ sọ́wọ́ ọ̀sàlẹ̀ lójú òpó ti Facebook ẹ tẹ̀ gbàgede ìmọ̀ with aláwìyé àdébáyọ̀ lórí ti Instagram ẹ tẹ̀ gbàgede ìmọ̀ underscore twenty two ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ sì ń wò tó ń lọ lóníjẹ̀lẹ̀ ń kẹ́ńsàlẹ̀ amóhùnmáwòrán yín lẹ́tẹ̀ láti lè fi kàn sí yàrá ìpolongo ọjà wa ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́ Àdàmú Kẹ́bà tóun náà ń díje dupò ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà ló ti fọhùn sóde nípa ohun tó ní làkàá fórílẹ̀‐èdè Nàìjíríà tó sì wípé òun yóò fi ààyè gba Odùduwà Republic láti lè dádúró nínú orílẹ̀‐èdè Nàìjíríà lábẹ́ ìṣèjọba tóun bòun bá ilé dépò ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà ó ṣàlàyé pé kò sí ẹ̀ṣẹ̀ níbẹ̀ bí àwọn èèyàn bá kégbàjarè wípé àwọn fẹ́ yapa kúò lára orílẹ̀-èdè ó sì wípé òun ṣe tán gẹ́gẹ́ bí ẹni tí ń díje dupò tó ń bá dépò ọ̀hún láti fààyè gba orílẹ̀-èdè Odùduwà nínú orílẹ̀-èdè Nàìjíríà ó mẹ́nuba irú èyí tó wáyé nílẹ̀ òkèèrè pàápàá lórílẹ̀-èdè Russia nígbà kan rí olóyè Sunday Adéyẹmọ tí gbogbo èèyàn mọ̀ sí Sunday Ìgbòho ló ti ṣàlàyé ọ̀rọ̀ lórí ipò tó wà àti bí nǹkan ṣe rí ní oṣù méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tó lò lọ́gbà ní Benin Republic ó ṣàlàyé wípé iná ọ̀ṣẹ́jú bákan náà lómi ló ń yọ lóòrèkóòrè léyìí tí ó sì gbé e ní ìgbéléwọ̀n sí torílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ohun tó yà lárọ̀ọ̀tọ̀ ó ṣàlàyé wípé ní Benin Republic ohun gbogbo ló dúró re pẹ̀lú bóun ṣe wà nínú ọgbà ẹ̀wọ̀n tó níbẹ̀ tó sì jẹ́ pé kò sí ohun tó ní ṣe pẹ̀lú ìṣọwọ́kúdúrú tàbówó bọ̀bẹ́ látọwọ́ àwọn tó jẹ́ ikọ̀ ọlọ́pàá wọn lójú pópó ó ṣàlàyé síwájú wípé ohun gbogbo ló wà létòlétò tó sì jẹ́ àpẹẹrẹ ńlá ó wá ṣàlàyé pé orílẹ̀-èdè nàìjíríà ni kò nírú ìwà àdánimọ́ tó yàtọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ kan níròyìn ṣàlàyé wípé ó sọ èyí lásìkò tí òun àti ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè tí wọ́n jọ wà níjókòó tó ń ti ẹni tí ṣe ìgbákejì ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè nínú ẹgbẹ́ ti ìlànà ọmọ Oòduà ẹ̀ta mọ̀ sí ọ̀jọ̀gbọ́n Wálé Adéníran ó ṣàlàyé pé Benin Republic òun ló jẹ́ pé wọ́n ní ètò lórílẹ̀‐èdè náà. ẹgbẹ́ ti Ọ̀hánẹ́sì Ndigbo ló ti rọ olúwo tìwó láti lọ tọ̀ àwọn ọba aláyé tó jọlọ́gbọ́n dorí ẹja mú lọ kó sì lọ wọ àwòkọ́ṣe àti àpẹẹrẹ wọn ẹgbẹ́ ti Ohanaeze Ndigbo òun ló ń pagi ìkìlọ̀ fún olúwo lórí ọ̀rọ̀ kan eléyìí tí olúwo tilẹ̀ wo ọba adéwálé àkàbí tó sọ nípa wípé òun ò nígbàgbọ́ nínú ẹ̀yà ìgbò pé ó lè jẹ́ olórí orílẹ̀-èdè nàìjíríà pẹ̀lú ìwà ìṣekúpani eléyìí tó lọ lápá rẹ̀ látọwọ́ àwọn ikọ̀ ti ipob àtàwọn ikọ̀ míì eléyìí tó ní wọ́n ń da omi àláfíà gbogbo ọ̀rú ó wá ṣàlàyé pé pẹ̀lú èyí ń ṣàfihàn wípé wọn ò tó tún láti tukọ̀ orílẹ̀-èdè nàìjíríà nínú àtẹ̀jáde ìfèsì padà sí olúwo tilẹ̀ wo ẹni tí í ṣe akọ̀wé ìpolongo àpapọ̀ fún ẹgbẹ́ tí ọ̀hánẹ́sẹ̀ ń dìbò olóyè Alex Ogbonia òun ló ṣàlàyé pé ọba àlàyé ọ̀hún ló nílò láti tọ àwọn ọlọ́gbọ́n dorí ẹja mú lọ tí kí ó lè kẹ́kọ̀ọ́ kó sì nímọ̀ kún mọ̀. aṣíwájú nínú ẹgbẹ́ òṣèlú APC lórílẹ̀‐èdè nàìjíríà bọ́lá ahmed tinubu tó tún ń díje dupò ààrẹ lórílẹ̀‐èdè nàìjíríà ló ti sọ̀rọ̀ wípé òun nílò àtìlẹ́yìn tó gbọngbọ́n tó jẹ́ ti tàwọn ọmọ orílẹ̀‐èdè nàìjíríà kí wọ́n lè fi kọ́wọ́ tí ń lẹ́yìn gbígbẹ kẹ́ṣe fọwọ́rọ̀ lé láti lè fi mú kí ohun gbogbo kó túbọ̀ dúró àti láti lè fi gbógun ti ìwà gbímágbébọn ìṣekúpani àti àwọn ọ̀wà tó fẹ́ máa fa ìpínyà ẹlẹ́yàmẹ̀yà lórílẹ̀‐èdè nàìjíríà ó mẹ́nuba ohun tó ní ṣe pẹ̀lú iná ọba eléyìí tí ó jẹ́ ìdákúrekú tó ní lọ́kàn Tinubu wá ṣàlàyé nínú ọ̀rọ̀ rẹ̀ síwájú wípé nígbà tó ń bẹ̀rẹ̀ lọ́dún 1999 gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ èkó ó ṣàlàyé pé àwọn àwọn máa ń gbé òkú lójú òpópónà gbogbo nígbà náà nítorí ipò nǹkan ò báradé ṣùgbọ́n lẹ́yìn ìgbà tó ń dékú ọ̀hún àwọn àtúnṣe tọ́lọ́rìn ló padà dé tó sì ní ń ṣe káwọn èèyàn wo irú àwòkọ́ṣe eléyìí mọ́ òun láti ṣàtìlẹ́yìn eléyìí tọ́ gbọ̀ngbọ́n. ìròyìn ti fi léde wípé wọ́n ti fi àwọn kan hàn dé gẹ́gẹ́ bí òkúùgbù ẹni ẹni bí eléyìí tí wọ́n ń ṣe àkọlù àbáàdì sí àwọn tó bá ń gbógun ti ìṣèjọba ààrẹ Muhammadu Buhari ìròyìn ṣàlàyé wípé ẹnìkan tó pẹ̀ ń jẹ́ Sunday Bright Atta ó ní ó wà lára èèkàn kan eléyìí tí wọ́n ń lò tí wọ́n ń ṣàlàyé pé àwọn oríṣiríṣi àwọn èèyàn míì ni wọ́n ń lò láti gbógun ti ned nwodo àti àwọn èèyàn kànrìnkànrìn lórílẹ̀‐èdè nàìjíríà eléyìí tí wọ́n ń gbógun ti ìṣèjọba ààrẹ buhari látàrí bí ìṣèjọba rẹ̀ ò ṣe mú yányán tó sì ń mè lórí lọ́rùn lọ́wọ́ kan ni wọ́n tún ṣàlàyé pé àwọn ọmọ gànfẹ́ eléyìí tí wọ́n rán sí ẹni tó jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn nì tó tún ti fìgbà kan rí díje dupò ààrẹ lórílẹ̀‐èdè nàìjíríà ọmọyẹlé sowore léyìí tí wọ́n sì ní ojo tó kù díẹ̀ káàtó lábẹ́ ìṣèjọba ààrẹ muhammadu buhari pẹ̀lú bó ṣe ń lu àwọn èèyàn kan àti ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá DSS láti lè mọ fi ṣàkọlù àbádi wọn sí àwọn tó bá ń fẹ́ kìlú ó dúró re. lọ́wọ́ kan náà ẹni tó jẹ́ alábòójútó àjọ elétò òdìbò ní ìpínlẹ̀ Akwa Ibom ẹni tí í ṣe alàgbà Mike Igini òun ló ti fọhùn sóde báyìí wípé àwọn tó jẹ́ jàǹdùkú eléyìí táwọn olóṣèlú máa ń lò lórílẹ̀‐èdè nàìjíríà ló sábà ń dabarú ètò ìdìbò àti èyí tó ń mú kí èwù ẹ̀yàn máa bá ìṣèjọba àwarawa eléyìí tó lórílẹ̀‐èdè nàìjíríà tó ń ṣàmúlò ó ṣàlàyé pé bí wọn bá tètè wágbó dẹ́kun eléyìí yóò túbọ̀ máa léwu sí i ó mẹ́nuba àwọn ìṣẹ̀lẹ̀ àkọlù tó wáyé sáwọn ètò ìdìbò nígbà kan rí tó ń ti tọdún 2019 àtàwọn míì tó wáyé lórílẹ̀‐èdè nàìjíríà tó sì wípé ó ṣe pàtàkì lásìkò yìí láti tètè gbógun ti irú ìwà gálámàṣà bẹ́ẹ̀ pàápàá lásìkò tí ètò ìdìbò ọdún 2023 tó ń wọlé dé tán. ọ̀jọ̀gbọ́n kan ní fásitì ọbáfẹ́mi awólọ́wọ̀ eléyìí tí ń bẹ nílùú iléfẹ̀ ọ̀jọ̀gbọ́n joseph ọ̀pẹ́fẹ̀yìntìmí tí wọ́n fi ẹ̀sùn kàn lórí ìfipábánilòpọ̀ àti ìṣeni bí ó ti sunwọ̀n nípa ìfìbálòpọ̀ lọ́ni sí akẹ́kọ̀ọ́ rẹ̀ òun ni ó ti fọ́ọ̀n sóde tako ọ̀rọ̀ tí ọmọbìnrin kan tó jẹ́ akẹ́kọ̀ọ́ rẹ̀ tó pẹ̀ ń jẹ́ Bolúwatifẹ́ Anna eléyìí tí ó wọ tuurutu lọ síwájú ìgbìmọ̀ fásitì náà ní àti láti oṣù tó kọjá lórí wípé ó fi ìbálòpọ̀ lọ òun àti ọ̀nà tó gbà ṣe nínú ilé ilé ẹ̀kọ́ léyìí ti ṣe lọ́fíìsì rẹ̀ àti àwọn bòmíì eléyìí tó fọgbọ́n tàn án wá láàrin ìgboro lọ́wọ́ kan ló ṣàlàyé wípé ó ń ṣe ni ọ̀jọ̀gbọ́n ọ̀hún ló ti máa ń gbìyànjú àti fipá bóun lò pọ̀ lọ́pọ̀ ọgbà eléyìí tó sì ń ṣe ó wá ṣàlàyé síwájú gẹ́gẹ́ bí ohun tí ìgbìmọ̀ tí wọ́n pe ọ̀pẹ́fẹ̀yìntì mí tí wọ́n gbé kalẹ̀ lé lórí léyìí tó jẹ́ ìgbìmọ̀ ọgbà fásitì ọbáfẹ́mi awólọ́wọ̀ eléyìí tí wọ́n ti ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ ó ti fèsì pé ń ṣe ni ohun òrí tó burú níbẹ̀ nítorí ọmọbìnrin ọ̀hún ló jẹ́ ọ̀rẹ́bìnrin òun léyìí tí ó sì jẹ́ pé àwọn ọ̀rọ̀ kan tóun jọ ló jẹ́ eléyìí tí ò lóòótọ́ olóòkan. lọ́wọ́ kan náà ọkùnrin kan ló ti ṣèdánilọ́wọ́ kọ́ fọ́mọ ọdún márùndínlógún kan eléyìí tó kó ọmọge méjì sẹ́yìn tó fẹ́ kó wọlé ìtura láti bá wọn lájọṣepọ̀ ọkùnrin kan níròyìn ṣàlàyé ẹ̀ nínú fídíò kan eléyìí tí ó ń ṣàfihàn bí ọmọkùnrin ọ̀hún bí wọ́n ṣe dá lọ́wọ́ kọ́tún ti àwọn méjì eléyìí tó kó dání léyìí tí wọn ò sì tí ì wọ ọmọ ogun ọdún ìròyìn ṣàlàyé wípé dídá lọ́wọ́ kọ́ eléyìí tí wọ́n ṣe ọ̀hún òun ló ń ṣàfihàn wípé ọmọ òun ni wọn ò fẹ́ kó wo ìwà eléyìí tí kò ní fi hàn gẹ́gẹ́ bí ọmọ tó jáde wá láti ilé rẹ̀ èyí ló farahàn nínú àtẹ̀jáde kan eléyìí tí wọ́n fi léde fóníròyìn. ìròyìn ilẹ̀ òkèèrè ilẹ̀ Tọ́kì ló ti ń ṣèkìlọ̀ fúnlẹ̀ Russia látàrí yíya bo ilẹ̀ Ukraine nínú ogun àbáàdì eléyìí tí wọ́n gbé dìde sílẹ̀ Ukraine tílẹ̀ Tọ́kì yìí sì ṣàlàyé wípé ilẹ̀ Russia òun ló jẹ́ pé wọn ò lè ní ìgbàgbọ́ lọ́kàn nínú ẹ̀ lásìkò yìí mínísítà tó wà fọ́rọ̀ ilẹ̀ òkèèrè fúnlẹ̀ turkey mevlut cavusoglu òun ló ṣàlàyé ọ̀rọ̀ fóníròyìn wípé èyí ò ní ìwà ìfọmọnìyàn ṣe nínú nítorí orílẹ̀-èdè russia ló ti túbọ̀ ń ba ìgbàgbọ́ àti ìgbẹ́kẹ̀lé eléyìí táwọn orílẹ̀-èdè kan lè ní nínú ẹ̀ pàápàá jùlọ àwọn orílẹ̀-èdè tí ń bẹ nínú nato. ìròyìn eré ìdárayá ọ̀kan gbòógì lára àwọn agbábọ́ọ̀lù fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti super eagles torílẹ̀-èdè nàìjíríà ahmed musa òun ló ti ṣèrànlọ́wọ́ tó lọ́rìn fún ọmọdékùnrin kan eléyìí tí ó wà nínú ipò ìṣẹ́hun òsì ní èyí tí àwòrán kan fi hàn dé lórí ibi tí ó ń gbé léyìí tó ṣàfihàn wípé ọmọ ọ̀hún ni ò rọ́wọ́ rí ó ran ọmọ ọ̀hún lọ́wọ́ láti lè fi lọ sí ilé ẹ̀kọ́ tí àwòrán bí ó ṣe ṣe sì ń ṣàfihàn wípé Ahmed Musa ni àwọn èèyàn ni wọ́n ti wá ń gbé oṣù bàràbàǹdẹ̀ fún pàápàá jùlọ lójú òpó ayélujára léyìí tí wọ́n fi ní okù ṣe àkètìyàn èyí lópin ìròyìn àgbáyé wa fún ti dédé àsìkò yìí kí n tó máa lọ ẹ má gbàgbé o lójú òpó youtube wa ẹ tẹ bàbá gbàgede mọ̀ tv ẹ subscribe ẹ láìkí ẹ ẹ pín in fáwọn ẹlòmíín ẹ jẹ́ kí wọ́n mọ tẹ̀ ń gbádùn níkànnì yìí lójú òpó Facebook ẹ tẹ gbàgede ìmọ̀ with aláwìyé adébáyọ̀ lórí ti Instagram ẹ tẹ gbàgede ìmọ̀ underscore twenty two ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ̀ ń wò tó ń lọ lóní jẹ̀lẹ́ńkẹ́ nísàlẹ̀ amóhùnmáwòrán yìí lẹ́tẹ̀ o láti lè fi kàn sí yàrá ìpolongo ọjà wa. ẹgbẹ́ àwọn kókó oníròyìn lẹ́ẹ̀kan sí kí n tó máa lọ. Àdàmú Gilbert ló ti sọ wípé òun yóò fààyè gba orílẹ̀-èdè Odùduwà nínú orílẹ̀-èdè Nàìjíríà bóun bá fi lè dépò ààrẹ mo kà á fún yín wípé olóyè Sunday Igboho ṣàlàyé bí ó ṣe gbádùn omi àti iná mọ̀nàmọ́ná ọba fóṣù méje tó fi wà láàámọ́ ní Benin Republic ẹ̀tún rí gbọ́ wípé ẹgbẹ́ Ọ̀hánẹ́sẹ̀ Ndigbo ti nàka àbùkù sólùwò ti wò ó tó sì ní kó tó àwọn ọba láyé tó jọlọ́gbọ́n lórí ẹ̀já mú lọ. mo tún mú wá fún yín pé Tinubu ṣàlàyé bí ó ṣe ń gbé òkú lójú títì lásìkò tó ló ń bẹ̀rẹ̀ ipò ìjọba nípínlẹ̀ Èkó mo tún kà á fún yín wípé àwọn èèkànkan eléyìí tí wọ́n gbé dìde tó fi mọ́ ti ẹ̀ka DSS láti lè fi tako àwọn tí ń pè tako ìṣèjọba ààrẹ Buhari lórí ìmẹ́ẹ̀ nípò ìjọba rẹ̀ mo tún kà á fún yín wípé alábòjútó àjọ elétò òdìbò INEC ní ìpínlẹ̀ kan lórílẹ̀‐èdè nàìjíríà ti bẹnu àtẹ́lu bí àwọn ọmọ gànfẹ́ ṣe wá máa ń dabarú ètò òdìbò mo tún mú wá fún yín wípé ọ̀jọ̀gbọ́n kan ní fásitì ọbáfẹ́mi awólọ́wọ̀ yunifásitì eléyìí ti ń bẹ nílùú ilé-ifẹ̀ tí wọ́n fẹ̀sùn ìbánilòpọ̀ kàn ló ti fọhùn sóde ẹ̀tún rí gbọ́ wípé ọkùnrin kan ó dá ọmọ ọdún márùndínlógún kan dúró tó kóbìnrin bíi méjì kan sẹ́yìn láti wọlé ìtura mo tún mú wá fún yín lágbọ́n tù nílẹ̀ òkèèrè pélé tọ́kì ni wọ́n ti wípé àwọn ò ní gbẹ́kẹ̀lé mọ́ nínú ilẹ̀ Russia mo tún kà á fún yín lágbọ́n ti eré ìdárayá wípé Ahmed Musa ṣèrànlọ́wọ́ fún ọ̀dọ́mọkùnrin kan tó wà nínú kò ìṣẹ́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 Down in the media.